أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين وإمام المرسلين نبينا محمد بن عبد الله صلوات الله والسلام عليه وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba wa adúlọ́sí pé kò sí ọba tí a máa jọ́sí fún ọ̀tọ̀ sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò dé fún nítọ́sí rẹ̀ àtijọ́rí kánàbù wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba ló ṣe ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kí ó máa bá àdàbù wa Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn à ń bára wa dúpẹ́ pé ọlọ́ọ̀bà àlekè ọlá ó tún ṣe níwọ̀n fẹ́ nìkọ̀ọ̀kan wa láti máa bẹ lórí ilé ìpẹ́ ní ọjọ́ tòní àwa ń bi ọlọ́ọ̀bà àlekè ọlá àǹfààní tọ́lọ̀ bá fún wa yìí kí ọlọ́ọ̀bà àlekè ọlá kó lù ní sábà bí dáadáa fún wa láyà fún lálẹ́kì yàmà kó má lù ní sábà bí orí ibú fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ wá dé àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa láyé lórí àrífìkì tí òkú ṣe ọlọ́run tó wá fún wa ní àlàáfíà pẹ̀lú ẹ̀ ọlájú ni ọlọ́run bá wa ìkọ́ọ̀tà ìmáàlì gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe fúnra wa wípé ní gbogbo ọjọ́ tí ó jẹ́ ọjọ́ yọmọ̀lì ahad ọjọ́ sunday báyìí èyí tá a máa gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbáadà ọ̀rọ̀ fíkà báwo ni a ṣe máa sin lọ́run tí a mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ìjọsìn wa ibi tá a ọ̀rọ̀ òun náà ni sí àkáàrí ìtọ̀ àárọ̀ wẹ́lìyà a fẹ́ fún wa àwọn ìdájọ́ èyí tó ní ṣe pẹ̀lú ìmára nínú ẹ̀sìn wa yìí àti àwọn omi tá a fi máa ń ṣe ìmára ní ọ̀sẹ̀ tó kọjá a ṣàlàyé fún wa fi tààrí àárọ̀ sí i وبيان أبيتها وأقسامها أشل يسوى في تعريف تعارض في تعريف التعارض أشل يسوى كلا شيء مرة والبيان أبيتها وأقسامها بكنا أشل يسوى كلا شيء يعني على يبقى pàápàá pàtàkì ìmára àti ọ̀nà tí ìmọ̀ra kún sí. a ní àrí àtòtò àárọ̀ wá àtúntà mẹ́ha ẹ̀rí ọ̀nà pàtàkì ìmọ̀ra àti ọ̀nà tí ìmọ̀ra kún sí. àkọ́kọ́ ká lọ mọ̀ yí pé àtọ̀ àárọ̀ tu ìyàbí dá òṣòlá ajá mọ̀ yí pé ẹ̀rí kọ́kọ́rọ́ èyí tí a máa fi ṣírun ìmúta kírun sọ láti wa kọ́kọ́rọ́ tó ṣí òun náà lè mọ́ra ẹni tí ò bá lè mọ́ra tó ṣe sọ̀lá sọ̀lá fi òní tẹ̀wọ́ bá wájú ọlọ́run abẹ́ni tó ṣe sọ̀lá tí ìmára rẹ̀ kò pé sọ̀lá fi òpé náà wájú ọlọ́run aláṣọ àná ìtara sọ̀lá fi yóò máa jẹ́ tẹ̀wọ́ gbà níwọ̀n àgbà tí ìmára wá ṣe kí ni o tó bá pé pérépéré tí ìmára yóò bá pé tí àbá ṣe sọ̀lá ọlọ́run ti ṣe kí ni ọlọ́run ò eléyà tó yé wa a sì tí ó yé wa yí pé nínú àwọn májẹ̀mú tí ọlọ́ọ̀bà àlejò ọlá tó máa ń rí lára gbogbo ẹni tó ń kírun tí ó fi máa ń gbànú rẹ̀ ìfarasókí ni ó ìmọ̀ra wà ń bẹ̀. àwa ni àtọ̀ tu aláàfíìsì mẹ́yìn a ní ẹ̀rí ìtàkùn mara ojú méjì òun ni ẹ̀sìn fi wúta sí ojú àkọ́kọ́ àtọ̀ màdàwíyà ìmára ní ká sọ pé lágbájá o ó ìmára ti kí ni o ti èyí tó kó ìtumọ̀ ìmára sínú àtọ̀ àròtù mánáwí. kẹ́rí àtọ̀ àròtù mánáwí òun làwọn ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá. a ní eléyìí a kàtó kí ẹ ni àkọ́kọ́ ṣe lè dé báyìí. ìmọ́ra eléyìí òun ló níṣe pẹ̀lú kí ni o pẹ̀lú ẹ̀mí geography non finance pẹ̀lú kí ni o pẹ̀lú ẹ̀mí kẹrí ká tó ṣe ìbára yìí taari àwọn ìdí taari ká tó mú kó lára á kọ́kọ́ mú àwọn ẹ̀gbin tí a ṣe kí ni o èyí taari á kọ́kọ́ ṣe kí ni o á mú kó lára eléyìí la ṣàlàyé fún wa àwọn ẹ̀gbin èyí tó níṣe pẹ̀lú kí ni o pẹ̀lú ẹ̀yẹ ọlọ́pàá àlekè lásán al-Qur'an al-Karim ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run fi qulubihim maradun fazadahumullahu maradan nínú àyà mi ọlọ́run bá lọ́wọ́ ní ala qulubihim ma kanu yaksibun àwọn àyà méjèèjì yìí ó ní àgbà pé ẹ̀mí máa ń ṣe kí ni ẹ̀mí máa ń ṣàìsàn táwọn ti gbàgbé apín ẹ̀mí fún wa èmi táwọn ènìyàn ń gbé káàkiri alẹ́ ìtòlé lè ló pé sí ìpele mẹ́ta èmi tó lálàáfíà èmi tó ṣàìsàn àtẹ̀mí tó ṣe kí ni o èmi tó ṣe kú èyàn ló ṣe ọlọ́run bá wa nínú àwọn àrùn èyí tí wọ́n ń bẹ sẹ́mi tó já sí pé tí yóò bá kọ́kọ́ ṣèmára àwọn nǹkan wọ̀nyí àwọn ìmára yìí tá a rí tá a fojú rí tí a bá ṣe é kò ní padà ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run àlejò ọlá alakọkọ alákọ̀ọ́kọ́ òun náà kí ni alákọ̀ọ́kọ́ ni o àṣírí kí là pè ní àṣírí ọlọ́run ọlá ó jẹ́ àmọ́lá lùkọ̀ ipe inú ẹ̀jẹ̀ tó di ẹ̀dá kó sínú ẹ̀ òun kí o òun wáyé fíìmù gbàdúrà záàdìgá lèmọ̀ ìyẹ̀ṣà àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ilé yìí tí ò bá kó ẹbọ òun ọlọ́mọ ṣe kí ni òun máa ń forí jẹ tó bá tó wo òun tún ni o kí la wá ń pè lẹ́bọ àwọn àlùfáà ní níta ń pè lẹ́bọ òun náà ni ayẹyẹ àlà nígbà lillahi subhanahu wa ta'ala òun náà ni gbogbo tọ́lọ́run bá bá ń ṣe kí ẹ wá fi nǹkan míì dọ́gba tọ́lọ̀ ti kí ni o ìtọ́lọ̀ ọba ń ṣe yẹn. fún àpẹẹrẹ nísìn amọ̀ṣẹ́ ìṣe ọlọ́run amorúkọ ọlọ́run àwọn òròyìn ọlọ́run àti gbogbo ń bá tún jọ́sìn ọlọ́run. ṣé ẹ rí àwọn tọ́lọ̀ ọba ń ṣe o àwọn àfọwọ́ àbùkù àìsùn àìsùn wẹ̀ tààlà bíi kí ni àrísù ọlọ́run ló máa fi hàn àrísìkì iṣẹ́ ìṣe ọlọ́run bíi kí ni àyùmí àlùmọ́mí àlùyùmí ọlọ́run ní máa pa ni ọlọ́run ní máa yé ni bíi kí ni kódó sọ̀ kalẹ̀ láti sámà tàbí máa rọ̀ ọlọ́run bíi kí ni alhafi ọba tí máa ṣọ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ló ní iṣẹ́ ìṣe rẹ̀ ni tí a bá ti wá gbà pé nǹkan kan tó ń bẹ lẹ́yìn ọlọ́ọ̀mà àlejò ọlá tó lè ṣe àwọn tá a dárúkọ yìí àtàwọn sẹ́ẹ̀lì tó kù tọ́lọ̀ máa ń ṣe oníṣòwò ṣe kí ni o ó ti bọ́lọ̀ ọba orogún níbi kí ni o níbi iṣẹ́ ìṣe rẹ̀. Àwọn àbá mi sọ fún wa yìí pé tọ́ bá ní ìyànjẹ lẹ́bọ kò túmọ̀ sí pé kórìkọ̀ òun lọ sóríta mẹ́ta kó lọ gbé pèsè síbẹ̀ o tọ́bá ní ìyànjẹ́ lẹ́bọ kò túmọ̀ sí pé ìyàn foríbalẹ̀ fún èrè kan àbí òṣà kan kò túmọ̀ sí ìyẹn lè má foríbalẹ̀ fèrè ó lè má fi ẹ̀rọ lọ foríta mẹ́ta kó sì fi jẹ́ kí ni kò jẹ́ lẹ́bọ kí ló fi jẹ́ lẹ́bọ nípa tó kó sínú làákàyè rẹ̀ nípa ọlọ́run àbí ń pa ohun tó ń sọ jáde lẹ́nu pọ̀ ọlọ́run àbí ń pa ìwà tó ń wù sọ́nà ọba àlejò ọlá ẹ̀tọ́ bá wá gbà yìí pé rpc tó fẹ́ lò lórí ilẹ̀ táwa yìí òun lè fi nǹkan ní ìwà yàtọ̀ sọ́dọ̀ ọba àdìgẹ́ la sí láwọn àti ìjọba ẹlẹ́gùn ajá sí pé àwọn tó ń ṣe oṣólẹ̀ àwọn tó ń dáfá fún tí wọ́n tẹfá fún kálíbà lówó àwọn tí wọ́n fi oògùn ṣọ́ra tó ní òṣùṣọ́ tó fi ṣọ́ra ẹni tó rí nǹkan mọ́lẹ̀ nínú ilé ipe tó bá sì rí mọ́lẹ̀ wọ́n lórí òṣìṣẹ́ kí ni olùdídé ilé òun àtẹ́ni tó fi ìgbálẹ̀ kọ́ géètì

toro bẹ́nu ní yorùbá tọ́ba bẹ́ẹ̀ ṣe náwó àwọn fún bàbá wọn pé tẹ́ẹ̀ bá fún wa ní nǹkan báyìí báyìí báyìí á sì fa òdò a òdò lé yín ní orí àwọn ló máa wá dárí jọ wọ́n wà ní ẹ̀já fún wa ní tọ́ba fẹ́ wọ́n wà ní kílẹ̀ fẹ́ wọ́n wà láwọn fẹ́ gba ṣùgá àti ẹran ẹran owó ẹran òkúkọ àwòkọ̀lọ̀ tẹ̀rọ lásán bí ẹ̀fọ́ wa ní imáni tó bá ìtì àṣẹ sánmà ọlọ́run mo ṣe ń pàṣẹ ní orí ilẹ̀ tẹ́lẹ̀ tó ọmọ rò òjò lé lórí àwọn àní ẹ̀rọ ọ̀rọ̀ òjò tó bá yẹ pé ni sí ọlọ́run ti fi jáde òjò torí pé gbogbo àwọn ṣẹ́ ṣe báyìí tàbí má ṣe bí ọmọ wo aláàfin àrùn bákan náà káyè ká máa tẹ̀lé ká sì rẹni tí ó kúrò láyé tí ó tẹ̀lé má gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ iṣẹ́ ìṣe àlá ni ló fi ní alẹ́ bíi fọ́dákọ́ ni mọ́ ó ta wọlé àyà dá ọlọ́run ní òun lòun dá kẹ òun lòun dá kẹ máa kú láyé bẹ́ẹ̀ni kankan bá kú ní ìsìn ta ló ní kókó láyé jẹba ọlọ́run láta mú tàdọ́sà ìlà bí ìdìnnìlá kìtàbà mọ́ ájálà ọlọ́run ní ẹ̀mí kan ò ní kúrò lórí rẹ̀ tá a wà yìí láta mú tàdọ́sà ọlọ́ni ẹ̀mí kò ní ṣe kí ni láti àbúrò tàdásù ọlọ́ni ẹ̀mí kò ní kú lórí ilẹ̀ dáwà yìí ìlà ní ìsìnlá àgbẹ̀pẹ̀lú káàdì jama àṣà àlá ló fi dáa pé máa kẹ́kẹ̀ẹ́ káwọn àṣẹ ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́ ó kọ́ ó ló dà yílà bí ọba tó bẹ̀rẹ̀ fún mùsùlùmí tó gbọ́ náà gbọ́ lóṣù àti lódodo tó bá ní ẹwà o àfà máa pààyè kẹ́ tó di kó tó di àyílà ẹwà ní bàbá ẹwà ń bíi

aláàrẹ pa gbogbo àwọn tá a dárúkọ yìí àwọn iṣẹ́ tá a dárúkọ yìí aláàrẹ ń ṣe é bí yàrá sọ pé nǹkan ní ìlú ṣe lẹ́yìn àlá ó ti di kèfèrí o ó ti di kèfèrí wọn kì í bomi lù ú ó ti di kèfèrí o èyàn ń ṣe ọlọ́ọ̀bá wa nínú ọ̀nà bá àwọn ẹ̀fọ́ máa ń gbà ti kèfèrí òun náà ni orúkọ ọlọ́run àti àwọn kíni àwọn ìròyìn ọlọ́run ọlọ́run fàdínà ìlà àtúná òsìnà ha ọlọ́run ní òun ọlọ́ọ̀bà àlejò ọ̀dá òun ní àwọn orúkọ tó rẹwà tó dáa fàdí òfin ha ẹ máa fi orúkọ yìí ẹ máa fi ṣe kí ni ẹ máa fi pè ní orúkọ ọlọ́ọ̀bà àlejò ọ̀dá òun náà àwọn àníyá ya Allah ya Allah ìtàbá akẹ́kọ̀ọ́ ṣe fún àwọn àti kí ni o rẹ̀ ya Allah ìrì àmùmí ya Allah ìrì ya Allah ìrì dúkúni orúkọ ọlọ́run máa lélẹ̀ kò wá sí orúkọ ọlọ́run bá àkàntẹ́ ẹ bá rí ẹ máa rí òkè ọlọ́run ní ara orúkọ yẹn ẹ máa ṣe kí ni o ẹ

ẹni tó lówó ta ló lówó nínú kẹyọ kan nínú kẹyọ kan náà tó fi lówó ẹni tó bí ìmọ̀ sábẹ́ pé ah, ẹni náà bímọ púpọ̀ o nínú kẹyọ kan náà ti bímọ wọ́n ti fún ní wọ́n ti fún lọ́mọ gbogbo táwọn èèyàn ní tààtọ̀ tí wọ́n ní nǹkan nínú kí ni o nínú kẹyọ kan náà ti kí o òun wọ́n ti fún wọn. ẹ wá rí orúkọ ọlọ́ọ̀ba yìí àti ìròyìn ẹ̀ yìí ọlọ́ọ̀ nìkan lábàṣe kí ni o láàmà fún a kan bí lẹ́yìn bá dé o lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹni bá wá fún nǹkan bí lẹ́yìn Allah láwọn orúkọ àtàwọn ẹ̀ ṣe kí ni o lára rẹ̀ ní pé ìtọ́lọ̀ wá ròyìn tọ́lọ̀ fi òyìn ara rẹ̀ kára òyìn ọlọ́ àbórúkọ tọ́lọ̀ ọmọ òjẹ́ kára ṣe kíni kára fi pé ni ó bá di ẹlẹ́gbẹ́ látàrí eléyìí ìròyìn ọlọ́run tọ́lọ̀ fi òyìn ara rẹ̀ kára ní ọba arúgbó ọjọ́ ọba dàgbà mọ́tẹ́lẹ́ni má jẹ́ pọ̀ pa àwọn òròyìn wọ́n lọ́wọ́ rẹ̀ yìí ìyò bíbí lónìí ọlọ́ọ̀bá ìdáṣù ààrẹ wẹ̀tàrà àti kọ́bà pọ̀lọ́ ọba ní ọba lọ́gbọ́dá alẹ́ aláwọ̀tẹ́lẹ̀ gbogbo àwọn àwọn ìròyìn mẹ́tẹ̀lẹ̀tẹ̀ yìí kò sí fọ́lọ́ ọba ìdáṣù ààrẹ wẹ̀tàrà kódà gan àkí ìṣàfihàn aburú sọ́dọ̀ ọlọ́run kẹ́lá àwọn kẹta sọ̀rọ̀ akàmúwá ṣókíṣókí ni o àpàrà kẹ́kọ̀ọ́ débẹ̀. a kìí àfihàn abú tọ́lọ̀ ta ní tọ́lọ̀ ọlọ́run àwọn ẹlẹ́kẹ̀ẹ́ tó mú kí ní ìsìn tó ṣe ṣùgbọ́n wá ní à ọlọ́run ló ní kó máa mú sí kó máa ṣe ṣùgbọ́n kò bá ipa dúró ní ọlọ́run bá eléyìí ẹ

Ah, orúkọ ìjọ kan wà nàìjíríà ìjọ yẹn onídàrúkọ ẹ wọ́n ń ṣe látòrò kan bèèrè tí ìbá gbàgbé cbs wọ́n fi ṣe ìsídà cbs ọ̀rọ̀ national stadium lọ́dún náà lọ́wọ́ wọ́n á gbé àfa àkàwá àfa àyè ló wà àfa àyè lórúkọ fẹ́ lágbègbè ìdílárúkọ àfa náà mo wo báyìí náà.

ṣàkáàmù aláàmù yáàtù eléyìí kò sí kan tẹ́ẹ̀kiri tọ́wà tó bẹ̀rẹ̀ ní àhámù ṣàkáàmù aláàmù yáàtù àbíkọ́sọ láì kàrá àràmá ni kàrá eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí orúkọ ránàrànjẹ táwọn èèyàn kan ní bísí Kara. nípa àwọn kan wọ̀nyí wọ́n dàbí bí kí ni o àfi fi ròyìn ọlọ́run àfi fi ọlọ́run bá bẹ́ẹ̀ orúkọ tó rà fi ọlọ́run rí i dájú wípé ọlọ́run pera rẹ̀ bẹ́ẹ̀ àmẹ́kùwà Muhammad ó sì fi ọlọ́run bá bẹ́ẹ̀ àwọn kan wọ̀nyí bí ẹ̀ bá ń ṣe ìyẹn ṣe kí ni o ìyẹn tẹ̀lé bọ tó bá mọ̀ ọ́n mọ̀ àti tó bá ṣe pẹ̀lú àìmọ̀ kan ìbádàlá ìtàhálà nínú àwọn ọ̀nà tí a máa ń gbà di ẹlẹ́bọ nínú ẹ̀sìn yìí òun náà ní ìjọsìn tí a máa fi sin ọlọ́run káàkiri fi nǹkan sí lẹ́yìn ọlọ́run irú àwọn ọ̀rọ̀ ìjọsìn wo alákọ̀ọ́kọ́ òun ni wípé kákìrùn kátẹ̀ káborí kalẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tálábá ṣe fún jẹ̀ náà aláàlá máa ń ṣe fún aláàlá máa ń tẹ̀ fún aláàlá máa ń forí kalẹ̀ fún bí ẹ bá ti tẹ̀ fún nǹkan mi tó ń forí kalẹ̀ fún nǹkan mi lẹ́yìn dání lẹ́yìn ọlọ́run kí láà máa pé o ẹlẹ́bọ ẹlẹ́bọ láà máa pè é èyàn ń ṣe ọlọ́run bá wa nínú ọ̀nà tí a máa ń gbà tẹ́lẹ́bọ látara àjọsìn òun náà ni alhali ìmọ̀ búra alhali ìmọ̀ búra tí a bá ti ń fi bí a bá inú sí nǹkan àmì ìbúra lẹ́yìn ọlọ́run bá ní subhanahu wa ta'ala ẹlẹ́bọ ni fún àpẹẹrẹ kí a ní aṣọ funfun lórí bẹ́ẹ̀dì fọdọ́ méje mo fi búra kí a ní mo fi mọ̀ọ́mọ̀ búra kí a ní mo fi kàábà búra àti kàábà búra o ọlọ́run bá tó ní kàábà láti máa ṣe kí ni láti máa ṣe kí ni mo fi ọlọ́run tó lè káábà búra àbí kí ẹ ní mo fi ọdún ọmọ ìyá bá jọ fún yá mo fi búra àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ kiri jàmá ọ̀rọ̀ ẹ̀fọ́ ni mi ò kí ń sọ gẹ́gẹ́ bí mùsùlùmí mi ò kí ń sọ gẹ́gẹ́ bí kí ni o mùsùlùmí èyàn ṣe ọlọ́run bá wa nínú àwọn ọ̀nà tí ẹ máa ń pàṣẹ bọ abẹ́ ní bá fi kàábà búra tó ti kóònù islam kò kóònù islam o àmúṣe kí ni ìwà tó wùnyẹ wá kí ni ìwà ẹ̀bọ lóhùn ọlọ́run àti ṣe kí ni làfi búra àbí ká fi ọ̀rọ̀ ọlọ́run búra ká fi àlùkùránì búra àbí ká ní wallahi tallahi summa billahi alladhi la ilaha illa hu àmì tó bá pè wallahi tallahi summa billahi alladhi la ilaha illa hu àbúkúra lórí èké lórí irọ́ kọ́nà tó lè forí ti yóò bá ìwẹ̀jọ́ mẹ́ta wọ́n àwọn ìwà láìsà láìsà lórí láìsà tètè lórí rọ́ kọ́lá tó lè forí jìyàn ló lè kéde o èyàn bá wẹ ọjọ́ mẹ́ta wọ́n sọ pé àwọn oníṣòwò àdẹ́bùwà Muhammad àwọn tí wọ́n ń tà fún wọn àdẹ́bùwà máa fúra tó bá ti gbóra lórí ọjà wọn àlùbáríkà máa kúrò ní ọjà yẹn ìbádàlá ìtàhálà èyàn ló ṣe ọlọ́run bá wa nínú ọ̀rọ̀ ìjọsìn ìfẹ́ kọ́lá ọba nìkan ló ní òun náà ni àdìgísì àánà ìmọ̀ awárọ̀ lọ́wọ́ ọlọ́run bá nìkan la máa ń wá ẹ̀rùn lọ sí ọ̀dọ̀ rẹ̀ tí ẹ bá ti wá ẹ̀rùn lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ nǹkan míì tó yẹ pé níta àti wá lọ yẹn ọlọ́run bá nìkan ló bá ṣe kí ni òun ló lè ṣe nǹkan yìí ò lè ṣe ìyẹn ti lẹ̀lẹ́ bọ̀ ìyẹn ti kó lọ sílá irú nǹkan wo ẹni tí òun lọ́mọdé nìsín kọ́ wá ní tó bá lọ sọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo yóò ṣe kí ni o yóò bí ọmọ àtọ́lá kan bẹ à kì í bá ti ní ọ̀sẹ̀ tó lọ sọ́dọ̀ rẹ̀ tí o lè ṣe ni tí ò bímọ nígbà tó wá lọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn fún ní àgbo tí ó mu kò sì fún ní tábìlàtì tí ó tẹ́tíláṣì lè kí ni o tí ó lò kò sì fún láàbù àgbẹ̀ lọ́mọ akáyàrá nínú nínú Al-Qur'an ó wá pé kíní kan fún bàbá ní dá ó dá kan mọ́ àti nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ àwọn ayé àwọn ayé ni ojú ó bímọ sórí ìdìbò bẹ́ẹ̀ fún ẹ̀kọ́ bí fọ́kàn mú ni ó rí kí oyún òkè òun náà máa ń gbà ó bá ń gbọ́ jẹ̀lẹ̀jẹ̀ ló bá gbé lọlé ó bá ìfọ́kọ̀ mu oyún bá dé ìbá ní àá ah, <laughs> wọ́n parí ẹ̀ òun náà bá lóyún àwọn àbá àti ẹ̀sọ́ fún yín pé oyún tó ní tó pàtàkì bí òní dáa torí pé ìṣúná máa fún yẹn ní ọmọ àwọn ọmọ ìṣúná wà tẹ̀fọ́ àwọn àjẹjọ́ ni yóò wọ́ kí ọmọ fún yóò bá bí mọ̀ yẹn tán tó bá bí màá yẹn tán ọmọ yẹn lóye kí ni o nínú bàbá àdàlà ẹwù gba ọmọ lọ gba ọmọ lọ́dọ̀ èṣù kí wọ́n padà rí lágbára ọmọ náà ìbínú ọlọ́run ìbànújẹ́ wọ́n rí. so ìtàwọn èyí tó lẹ́rú pọ́lọ́ ọ̀bá ní mọ̀ ṣe tí ẹ̀kún lẹ́wọ́ láti ṣe tí ẹ̀ máa ti lọ wá lọ sọ́dọ̀ tí a dá ọtọ́ ṣe kí ni o kò ti dẹ̀ lẹ́bọ̀ ìṣọ́ ọlọ́run ní mọ̀ ṣọ́ ni. ẹni tí ń ṣoògùn ayẹta ẹ̀gbọ́n mi yé ògùn kí ni o ògùn ayẹta ògùn ayẹta tó o lè lò tó o ní lẹ́lẹ́ mọ́ ní kó ló bulẹ̀ proof kó o bulẹ̀ proof sára ìyẹn wà proof ẹ̀dù ṣé èyí àmọ́ ó wà lọ lò kankan sára tó bá wọ́n fún ẹ nìkan ìbò wá ní dé ọ̀dọ̀ rẹ sórí tó o lò sára tí o lè fi mọ́ ọjọ́ rẹ àwọn àlùjẹ̀ ló ń tó síwájú rẹ tó bá ti wáyé rẹ á nà máa fọ́ bàbá rẹ wọ́n àkọ́ bá àtàrà báyìí àmọ́ òní ṣe kí ni o ní rí àlùjẹ̀dún yẹn wò ní torí pé òun kò ní ṣiṣẹ́ àyàfi pẹ̀lú kí ni o ìyọ̀ǹda àlùjẹ̀dún kan ní òun àgbà ṣiṣẹ́ ló dá tẹ ní ṣòwò bàjá dá òun náà kí lòun náà ẹlẹ́bọ torí pé tó bá ti ṣòwò bàjá tẹ́sí bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ àti tẹ́sí bẹ́ẹ̀ ti kọ́ ṣọ́ọ̀bù àwọn àlùjẹ̀dún kan ní ó lójú wá ti ṣọ́ọ̀bù rẹ kí ọ̀pọ̀ ṣàbùkárù rẹ̀ torí pé ẹni yóò wọnú ṣọ́ọ̀bù rẹ̀ yóò rajà tí ò ní kì nígbà tí bàbá ninety five years tó wọnú ṣọ́ọ̀bù rẹ̀ tó lóun fẹ́ rajà àwọn àgbà tilẹ̀ fẹ́ ra lóun fẹ́ ra pampers àwa ni àbábá la pampers délé bá gbélélé ìyàwó bá ní bàbá tí yẹn làwáyé ní pampers ní ṣáàtì ń tọ́mọ ní àtọ́mọ mo kàrá náà rí torí pé àdùnnú ṣe kí ni o ló fọ́ gbà lọ́pọ̀lọ́ tó fi ra kí ni o tó fi ra pampers wọn ò tọ́ ma wọn ò lọ́wọ́ ma tó bẹ́ẹ̀ kí ni tó fẹ́ kó pampers fún wọn ò fọlọ́gbọ́n lé wọn ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ kò fẹ́lẹ́gbẹ̀ẹ́ lé wọn nígbà òfin lé wọn tí wọ́n fún pampers ó sì lọ́wọ́ pẹ̀lú lápàdà àbòsílẹ̀ ṣe kí ni o àbòsílẹ̀ ṣe fún mo fi dá sí pé irú àwọn nǹkan wọ̀nyí náà sí la pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹ̀kọ́ ni epo ni bákan náà nínú ọ̀nà táwọn èèyàn gbà ṣe ṣe di ẹlẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run òun náà ní wípé kí ẹ̀ máa pa ẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kí ẹ̀ máa pa ẹran fún nǹkan mi lẹ́yìn ìdájọ́ lẹ́yìn ọlọ́run àwọn ẹ̀rọ kan ń bẹ tó bá pa nínú ẹ̀sìn yìí ní jẹ ẹni tó pẹran nítorí kíni nítorí ìbejì àbẹ̀tẹ̀ tó tẹ̀wà péjì ṣùgbọ́n pé ká jẹ́wà láàrin tó bá wá fẹ́ ọ̀dọ́ kóun fẹ́wà ìbejì àníṣe kí ni o àníṣe tó kúrò lágbà pé ìbejì ni òòṣà kan ní olóde wọn bí òòṣà kan lóde fún bí méjì àbẹ́ni tó pẹ́ra àwọn àníṣe mẹ́tẹ́ra fún à ó ní ẹ̀wọ́n yóò lọ sí mi wọ́n ní àbíṣe ìpẹ́ran tí ń ṣe sàárà yóò torí pé tó bá ìrìn kò ní ṣe nínú kò ní pẹ́ ẹ̀rọ lọ́rọ̀ ìrìn sí ni mùsùlùmí ò kì jẹ. àti ẹ̀rọ ìpè wọ́n ní ni àwọn àgbà ẹ̀rọ mọ́lẹ̀ wọn apẹ̀rẹ̀ tó bá ń jẹ́ ìjẹkújẹ ìjẹ ìṣú fi jẹ ẹ̀rọ bẹ́ẹ̀. torí bá kẹ́kọ̀ọ́ wa Muhammad sallallahu alaihi wa là á kọ̀rọ̀ fèrè ìsìlá àlẹ́bí ni kò sínú ìsìlámù yìí òkú kan wá kú ẹ wá torí ẹ̀pẹ̀rẹ̀ wá jẹ́ kò sínú ìsìlámù àlẹ́bí ni ìṣe àwọn ọjà ìbílẹ̀ àwọn alájà ìbílẹ̀ nínú màdínà pátápátá ìsìlámù lè màdínà tó kó bá ti kú gbàgbà láàyè wọn á la màálù mọ́lẹ̀ ó fọkẹ̀ sí lọ́rùn ó dùn wọn jẹ́ àlẹ́bí wa Muhammad kan wa ni ẹ̀yin ará màdínà lè gba ìsìlámù là á kọ̀rọ̀ fèrè ìsìlámù kò sí kó kú kú àwọn aṣojú ni o àwa bẹ̀rẹ̀ nítorí ẹ̀ kò sí bẹ́ẹ̀ sí Islam ẹ wá wòye òkú tó náà ti lọ wòye òkú tó ti jẹ ẹ̀ kò débi pé wọ́n pàwọn ìdí bàbá jòkú jòkú àwọn àfọ́sùn wa dà bí àmàlà níbi òkú ó tún máa jà sẹ́ran níbi kí ni o níbi oúnjẹ òkú gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bẹ́sẹ̀ ọlọ́mọ wọn àti ń tẹ́ra fún kàbílẹ̀ ìdánijọ́ náà o lẹ́yìn fún kàbílẹ̀ ìdánijọ́ lẹ́yìn àlá jáde táwọn àpẹran fún ẹ̀sìn yìí ó gbọdọ̀ jẹ́ tí wọ́n ní àpẹran fún irú àwọn kan wo abímọ wọ́n ní àpẹran ká dúpẹ́ fọ́nà irú àwọn kan wo aṣọ́dún léyà aṣọ́dún sùnmọ́ wọ́n ní àpẹran ká dúpẹ́ fún ọlọ́run irú àwọn kan wo aṣílé wọn ni àtọ̀nà kápẹ́tẹ́ fún ọlọ́run irú nǹkan wo à ń ṣe wàlímà àbá ìṣe graduation àlùpẹ̀rẹ̀ kápẹ́tẹ́ fún ọlọ́run irú nǹkan wo ẹran kan wọ̀ ẹ́ jẹ kò lè fẹ́ràn kó ṣe kí ni o kò jẹ irú nǹkan wo fẹ́ lálejò kò lè fẹ́ràn kó ṣe kí ni o kò jẹ. bákan náà gbogbo ẹ̀rọ tó bá pa fọ́dún mi lẹ́yìn ọdún fúlá àti jẹ gbogbo ẹ̀rọ tó bá pa fọ́dún mi tó jẹ́ ọdún ẹ̀sìn lẹ́yìn ọdún kíni lẹ́yìn ọdún islam àti oúnjẹ anabi wa muhammad sallam ni man zabaha ọ̀gá ìrìn ìlà àkọ́kọ́dé aṣọ́ọ̀ka adébìyí ẹni kẹ́ni wá fi lè pẹran fún nǹkan ní lẹ́yìn dání lẹ́yìn àlá adébìyí ti tẹ̀lé bọ̀ tó bí dájú pé ẹ ẹ ẹ fẹ̀rẹ̀ sí bàbá o fẹ́rẹ̀ bá tilẹ̀ yí ní padà o á àti fẹ́rẹ̀ ara bẹ́ẹ̀ ẹran ò lè rẹ̀ yí ní padà ẹran kò lè yí kò lè rà yí ní padà tó bá fẹ́ ṣe sàárà ṣe sàárà ní ọ̀tọ̀. Ààrẹ náà ní pé yàfi tẹ̀tẹ̀. Eléyìí náà ìwádìí àwọn dání àwọn èèyàn kan ní wọ́n rí àyà à kábílì pa àkàtọ̀ ẹ̀fẹ̀ dẹ́dẹ́ o. Ìbílẹ̀ ní bò Báwo ni ẹ̀jẹ̀ ṣe ní ṣe pẹ̀lú sọ́lápù ìyàfẹ́? Àwọn eléyìí ìpínlẹ̀ Ìsìlá àti ṣe. Bákan náà nínú táà tó gbọdọ̀ ṣe fíjẹ́jọ́ fún un káàbọ̀rọ̀ fún nǹkan nílẹ̀ yẹn ọlọ́run òun náà àtàwọn akóòlù ìgbára lé nǹkan nílẹ̀ yẹn ọlọ́run bí ẹ bá ti gbára lé nǹkan nílẹ̀ yẹn ọlọ́run kí láti pèlè kí ẹ gbára lé òun náà ní pé kí ọ̀sẹ̀ ní tẹ nǹkan yẹn pé gbogbo àlámọ̀ ní kì í ṣe ayé yẹn nǹkan yẹn ló ṣe kí ni o nǹkan yẹn ló ní òun ló ń darí ẹ̀ tó já sí pé tọ́ bá fún ẹ ní nǹkan kan tó máa sápò tó bá ti wà lápò rẹ̀ àbò ọlọ́run tó ti wà lórí ẹ̀ pẹ̀mọ́lé o òkà dídọ́lá àná bì òkà dídọ́lá àná bì òkà àtàjà òkà òlè tájà wọ́n ń bá wọn yìn tó ká bá ń tajà yóò wá polówó ẹ̀ lọ́jà o tí òkà bá ń tajà òwò wá polówó ẹ̀ ní ọjà ìpolówó mòún ṣe òun tẹ́lẹ̀ ní òkà ó ní wọ́n náà máa ṣe nídìí ọjà ìrẹ́nà tó lè ṣe kí ni. tí ó fi gbà mo wá ní òka ní ọlá àgbẹ̀bí ó ti kúrọ́ àgbẹ̀bí òka òka àwọn àwọn ibi tó fi polówó ka ó wá gbé lẹ́lẹ́ kékeré kan báyìí lẹ̀ tí five thousand naira lọ ó wá níwájú wà láti báyìí tó láti bẹ́ẹ̀ tí ó lè yí ni yóò kú ti mọ̀ tó kù gbélé aláà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀sìn wa kí ni o ẹ̀bọ̀ ni tó bá yẹ a wà á dùn lọ́dún tó àtìláàmù ni èyí tó ń pariwo kájọlá àgbẹ̀sì ni wọ́n ò ní kọ́lọ́pàá gbé e wọ́n wá pẹ̀lú pé tí òkà rẹ̀ ló ń tajà ní àbọ̀lọ̀ tó bá ti ka ilẹ̀ ni òun ṣe é lè wọ́n ní kó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n lọ tì mọ́lé torí ń bá ọ̀ka tó bá ló máa tajà wọn èlé ni wọ́n ta fáwọn ẹ̀ five hundred naira two hundred naira. àwa ní òǹkà àwọn ní mtn ṣe tí wọ́n fi lò glo òǹkà àwọn ni wọ́n lò tó fi ń lò ẹ̀bí kọ̀lá òǹkà àwọn ni wọ́n lò tó fi ń lò tó ní nine mobile lónìí gbogbo àwọn network yẹn ṣe bí wọ́n polówó kan la kí ni. ìbára sọ pé àdínú ni wọ́n ní ìpolówó àdínú owó ó polówó ni ó sì níwà tó dàgbẹ̀ láwọn kọ́sọ́mà rẹ ó lọ́yẹ̀ yà nítorí ìdìbò ká àti máa lò gbogbo ní ká tó lé wọ́n lọ bí ata ọ àti lọ́wọ́ wọ́n ní ká máa ṣe láwùjọ wà láti wájà ìlà ìlà láti lè lọ sí ibi sọ̀wà lọ́dún tán wọ́n ní àwọn òtàdé wa àdìrí ìjàmá àdìrí ìjàmá àtàdé wa torí pé omi táàbà mú torí ṣé kí ni o kò ní sọ̀kọ́jà rẹ̀ kò wá sí eré sí ẹ̀sán láyé èyí tí ò ní jẹ́ tẹ̀ ní jẹ́ kí ni o kò ní jẹ́ tiẹ̀ wọ́n ni alágbára lè kankan lẹ́yìn dábìlẹ̀ náà lẹ́yìn Allah subhanahu wa ta'ala. bákan náà àlè èsì hàdà àwọn àtàkùn àlè èsì hàdà yìí ìmọ̀ wá ìṣọ́ ọlọ́run nìkan la fi ṣe kí ni o la fi ń wá ṣọ́ ọlọ́run la ṣe kí o la ṣe kí o la ń wá àti ní nǹkan ìwáṣọ lẹ́yìn dání lẹ́yìn àlá àtàwọn ìlú ilé ìsìn àwọn ìdíyìn wọ́n ti gbadé ti rí pé nǹkan ní ìlànà ṣe kí ni o lọ fi wáṣọ tábà fi wáṣọ tábà fi wáṣọ ọlọ́dún kólé àwọn ojú ìrọ́bì kí ni o ìrọ́bì náà ọlọ́dún sọ pé kólé àwọn ojú ìpàrọ̀ sọ pé kólé àwọn ojú ìhóndè kò ní kólé àwọn ojú ìyẹ̀yọ́nú ayé kò ní kólé àwọn ojú ìyàtẹ̀ ní àgbélẹ̀mọ̀ta ládàá rí kàn ọlọ́dún sọ pé láàrú kan á rẹ̀ kẹ́rì bìrọ́bì lọ́wọ́ sọ bìrọ́bì náà kúlẹ̀ àwùjọ bìrọ́bì náà máa wá sọ pẹ̀lú dáadé o mò ń wá sọ pẹ̀lú dáadé o wá sọ pẹ̀lú dáadé o pẹ̀lú àlá aláìníkàlá fi wáṣọ tó dájú pé ẹni bá ń fi àlá àwáṣọ ọlọ́run aṣọ ẹni bá fi nǹkan bí ìwáṣọ yóò padà tẹ́ àwọn olóògùn àná kí ló padà pa wọn báwo dà kí ló padà pa ìbọn náà ni torí wípé ìwọ tó bá ń ṣògùn sàn lè sun àṣírí kan fún ọ àwọn tó bá fẹ́ mú ẹ balẹ̀ sórí òògùn tó ń ṣe wọn lọ wá di àlùjẹ̀nú wọn ló wá di òògùn torí òògùn kò ní í ṣiṣẹ́ àlùjẹ̀nú yóò dojú ẹ̀ láyé tí wọ́n láwọn àlùjẹ̀nú bá a ṣe nípò lọ́dọ̀ ara wa bí àwọn náà ṣe kí ni o àwọn náà nípò lọ́dọ̀ tiwọn náà kó lè bá yí wa dáadáa àwọn àlùjẹ̀nú kan ń n ò ju sájẹ́ǹtì lọ ẹ jẹ́ ká pọ̀ wọ́n á mi tò àwọn míì bẹ kọ́nẹ̀lì ni wọ́n àwọn míì bẹ lẹ́tọ́nà kọ́nẹ̀lì ni wọ́n àwọn míì bẹ méjọ̀ ni wọ́n àwọn míì bẹ jẹ́nẹ́rà ni wọ́n ìwọ tó wá lọ ṣògùn àjọ̀ní tí ìwọ ń lòbi ògùn ẹ kò ju sájẹ́ǹtì lọ àwọn tó wá fẹ́ lépa ẹ̀ látara ògùn kìí táwọn náà fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ wọ́n ti wá lọ wájú wọ́n ti wá lè tó sájẹ́ǹtì ni ẹni tó wà nídìí oògùn ẹ̀ àwọn kan lọ gbé lẹ́tọ́lá kan nípa ni tí lẹ́tọ́lá kan nípa rí sájẹ́ǹtì kí ní oṣù jọba ẹ́ ní òkú ló máa sọ́ọ̀sì àlè àti owó sàbí tọ̀gá mi. Ìtò ìbàlọ́gbé wa nù ń kàrà kú omi ẹ̀sìn pé kéé ọ̀gá ló dé ìlú wọn bá lọ bá jílẹ̀ tó fún ọ. Nígbà tó fẹ́ pa ẹnìkan níbi ìgbésọ̀kọ̀ bẹ́ẹ̀ tó bá ń lè pọn ẹ̀yọ̀ kan báyìí méjì báyìí kò ní wọlé nígbà tí wọ́n lọ wá di ogun ẹ̀ wọ́n ní onígbàtẹ́ká tó sùn ní ìgbàtẹ́ká jẹ báyìí tó bá pé hundred hundred rand yẹn ló máa ṣe kí ni o ló máa pa lọ́sìn ìpàdán ni wọ́n pẹ̀lú ká lọ́dọ̀ nígbà wọn ní máa ṣóògùn náà ni mo ní lábẹ́ pẹ̀lú kọ́mù yẹn ọmọ kékeré wọn ní ó yìnbọn fún nígbà tó lọ wá di ẹ̀ ọmọ kékeré lọ́jọ́ kí ni o lọ́nà pé ìbọn kékeré lónìí ìbọn fún tó máa fún tó já sí pé gbogbo àwọn tó sún kọ́ mọ́ra wọn ọlọ́run ní wàá nà ó ká nàìjíríà nìkan lè fi ìyàwó ló nàìjíríà nàìjíríà ní bàbá àdúgbò rọ̀kọ̀ ọlọ́run ló ń jẹ́ àwọn ẹ̀tọ́ lọ́wọ́ bá láwọn àjẹmú àjẹmú lọ bàbá alọ́gbẹ̀ àwọn náà ló padà pa wọn torí pé wọ́n padà kiri ní fún wọn ló já sí pé ọlọ́run nìkan ọ̀nà fi wáṣọ tí wọ́n náà bá wá ń fọ́ lọ́wọ́ bá wáṣọ òní kọjá ìyá ara rẹ̀ ẹni bá fọ́ lọ́wọ́ wáṣọ kò kíni o kò ní kọjá ìyá ara rẹ̀ ẹ̀mí ò balẹ̀ kò ní kò ní lè kúlé abẹ́ni tó bá tó bá bẹ́ẹ̀ nǹkan ní ìwáṣọ lẹ́yìn ọlọ́run àwọn náà ní máa ń lé àwọn náà ní gbogbo àwọn tá a dárúkọ yìí ọlọ́run kìlá sí ń sìn àti fi sí nǹkan mílẹ̀ ìdáni o lẹ́yìn àgbà ṣọwádìí àwọn tá a dárúkọ yìí ẹbọ ni a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ni o ṣe mára káfọ ẹ̀mí wa mọ́kò nígbà tó dájú kí ni o tá a dárúkọ yìí tí yìí ò bá fọ ẹ̀mí ẹ̀ mọ́ kó láwọn tá a dárúkọ yìí bó bá kírun bó ń gbàwẹ̀ bó yan zàká bó ṣe gbogbo ọlọ́run ṣe kí ni o ọlọ́run nígbà yóò tún wá kú ní ẹ̀tọ́nà wa débi sí abiyọ́lọ́ ọba àdìkẹ́ ọlá ọlọ́mọ ìjọba ètò sẹ́ni kọ̀ọ̀kan wa akólùkọ́ ọ̀là hàdà sọ̀lá kọ̀ sọ̀lá àmàlẹ́kọ̀ọ́